di ògbódì jẹ́ríkò agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ ó lànà sómi òkun ó lòdì jẹ́ríkò agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ jésù lànà sómi òkun ó wòdì jẹ́ríkò. ọlọ́run ní gbanilà máa wí fún gbogbo àgbáyé gbọ́ pé ó gbà mí là ó yọ mí nínú ìṣòro máa rò fún gbogbo ènìyàn agbára ọlọ́run agbára ọlọ́run ní gbanilà máa wí fún gbogbo àgbáyé gbọ́ pé ó gbà mí là ó yọ mí nínú ìṣòro máa rò fún gbogbo ènìyàn agbára ọlọ́run agbára ọlọ́run nígbà nílà máa wí fún gbogbo àgbáyé gbọ́ yóò bá mi là ó yọ mí nínú ìṣòro máa rò fún gbogbo máa rò fún gbogbo ayé pátápátá máa rò fún gbogbo ènìyàn. agbádá iná ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé. the light among the darkness in the world. ẹni tó tóbi ju gbogbo ayé lọ. the mightiness in the world. ẹni tó nàró gbáyìngbáyìn tí gbogbo ayé farati tí ò farati ẹnikẹ́ni ta ló mọ gíga rẹ̀ ta ló mọ ẹ̀kúnwó rẹ̀ ta ló bó ṣe bí ọwọ́ rẹ̀ ti ẹ̀ pín sí àti ẹ̀ mọ́ ọba tí ń fòpè dààmú ọlọ́gbọ́n alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ rùn ọba tí ò tìkà lẹ́yìn ìwọ lọ́pẹ́yẹ ọlọ́run àpọ́sù ayọ̀ babalọ́lá ọlọ́run bàbá mi ọba dáre ọlọ́run bàbá tó bí mi lọ́mọ tí ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ sk abiyara ẹni tó ní mi tó láyé mi olúwa ṣe ẹ̀mí mímọ́ ò ṣe àpáta ìgbàlà ọmọ ṣe o títóbi ọlá títóbi ògo títóbi ìyanu ẹnìkan ṣoṣo tí kò lè rẹ̀ ẹnìkan ṣoṣo tí kò lè tàṣìṣe láyé ẹnìkan ṣoṣo tí gbọmọ tálíkà wàá bọmọ aládé jẹun ìwọ ló máa ń ṣe léyìí o èèyàn mà kọ́ ọgbọ́n mà kọ́ òye mà kọ́ ìmọ̀mọ̀ kọ́ jẹ́ ti ìmọ̀ mo tiẹ̀ ní nǹkan kan tó jẹ́ ti ọgbọ́n a ò fún mi ṣebí ìwọ ni ọgbọ́n mi ìwọ ni òye mi ìwọ ni ìmọ̀ mi ìwọ ni agbára mi á fáwọn ọmọ ọlọ́run tọ́ra mi ṣe gba ọpẹ́ o. Àmín. Oh ẹ jẹ́ sàmì dáadáa. better say powerful amen. kí lè wí gbé mọ́lò méjì torí pé. so that we render. bàbá mi ní. two utterance before. òun ló ń bọ̀ wá síbẹ̀ yẹn ò gbọ́dọ̀ dáhùn dúró ń bá ti dé. àwọn ẹ̀dá before àdádi kan. àwa sì ti ṣe ìbá àtúnyẹ̀ láago méje. if he is able to release you. by seven a.m. òun ayé. left to him. kí n tó ra bíi. before I bought. kọ́ńtàtì ọlọ́run ni. bá sì ti gbá tán mo tún pè ṣé kí n rà á. before I bought ó lọ́mọ mi mo ní kọ́ ra ìwọ náà ló ń bọ̀ wá sí kò sí ní tọ́ kan mi ọmọ mùsùlùmí làwọn àwọn ọmọ nǹkan kan ìwọ ló gbé aga ìwọ ló ràn wá lọ́wọ́ àwa gbé ọ̀gá gbogbo èèyàn tọ́ra mi ṣe tó fẹ́ gba ìgbéga gba ọpẹ́ wa ah, a sì pọ̀ jẹ́lé lọ olúwa gba ọpẹ́ wa. Amen ọ̀rọ̀ àwọn kan ti ń rù ú lọ nítorí ìyanu ti ṣẹlẹ̀ rẹpẹtẹ. miracle is about to happen. àwọn kan ń rù ú lọ lé ní. many are going on with bountiful men. ọlọ́run gba ọpẹ́ o. àmín. bí ẹ̀yin tí àbáwọn ará àpòmù àti kiri àti kìnní ọ̀bà ara mi ṣe ẹ̀yin tẹ́ ẹ wá láti Àbújá ẹ̀yà sàmì dáadáa Olúwa gba ọpẹ́ o. àmín. ọba torí aláìsùn àṣẹ. ṣé bàbá bọ́nà bá sì di ìwàsí lọ́nà wà oh, ìgbà táyé bá lọ́tàn ìwàsí ló oh, kù bí ayé bá ní ẹ̀sìn ni ìwàsí mú ẹ̀sìn kúrò abájọ abájọ tó fi ń jẹ́ àrí ìrọ̀ àlá ọba tí ò lódù wọn ẹ̀mí mímọ́ gba ọpẹ́ àmín ẹ ṣé ẹ̀yin tẹ́ ń bá mi ń ṣàmìyàn ọjà olúwa gba ọpẹ́ àmín níbo làwọn èèyàn tẹ wá níbo lẹ́ yín sí tẹ́lẹ̀ olúwa gba ọpẹ́. àmín. Hmm. mo jẹ́ ẹ̀gbọ́n àwọn akọrin mi. choir you better say amen very well. Eh, ah, ẹ̀mí mímọ́ gba ọpẹ́. àmín. Hmm. ìwọ ló tó bẹ́ẹ̀ ìwọ ló tó ìwọ ló tó láti gba ògo tó bàbá kí n lè wí ọjà rẹ. ìwọ ló tó bẹ́ẹ̀ ìwọ ló tó. ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó. Ah, aṣẹ̀dá arúgbó ọjọ́ o àdàgbà má pààrọ̀ òye ẹ̀mí mímọ́ gba ọpẹ́. àmín. bàbá àgbàlagbà gba ọpẹ́. àmín. mo fẹ́ kí wòlíì rẹ wá kébì ni kó wá sọ bí di mí nítorí pé ìjọ téèyàn bá ti ná ní baba tó bí lọ́mọ mọ́ ti kú yọtún yàrá sì ti nání ìyá ẹ̀ mọ́ ọjọ́ náà lórí gígé ọmọ fọ́ ẹlẹ́dọ̀ọ̀rùn ayé ìwọ tó sọ lọ́sẹ̀ di ìlú inú gbóni ìwọ tó ní lọ tẹ̀dún nínú gbóni ìlú Àbújá tó sọ di ìlú ọ náà ló tún fẹ́ sọ bí di ìlú fún mi ẹlẹ́dọ̀ọ̀rùn ayé gba ọpẹ́. àmín. àà àwọn òórùn ṣògo jù oh yes. ìwọ sì ní ìṣògo wa ṣé bàbá. torí ọba gbà wá àbákú sí àbákú sínú àbákú pátápátá sínú sínú sínú tí ò wúlò àbájọmọ babaláwo kú àbájọmọ ńṣègùn kú àbá sì máa sọ pé ọlọ́run ò sí ìwọ ni ọlọ́run ìwọ ni ọlọ́run ìwọ ni agbára ìwọ ni ògo ìwọ ni ọlá jésù ọ̀kan lánàá jésù ọ̀kan lónìí jésù ọ̀kan títí ayé àìnípẹ̀kun ọlọ́run tó yí ìpín mi padà ọlọ́run tó yí ìpín àwọn èèyàn gbogbo tí ń bẹ ń bí ká tó yí padà ìpín búburú ó sì yẹ lórí ẹnì kọ̀ọ̀kan wa olúwa gba ọpẹ́ wa. àmín. Ah, ah, àìmọ̀ mo rí nǹkan ọ̀mọ̀dá o ọlọ́run gba ọpẹ́. àmín. ní gbogbo ọ̀nà. ẹ ṣé. akọrin ti sùn lónìí. ní gbogbo ọ̀nà. Bye-bye. ẹjọ gba ọpẹ́ ọlọ́run gbogbo òkè tó yí wa ká ọlọ́run ìkòyí ọlọ́run ẹdẹ ọlọ́run àjìnàre ọlọ́run gbogbo àwọn ọ̀run ọlọ́run àwọn bàbá bàbá tó ti sùn ọlọ́run ọ̀rẹ́kọ̀yà ọlọ́run odùbánjọ ọlọ́run amúsìn òsìsìn adé ọlọ́run odù ọlọ́run ọlọ́run bàbá mi ọ̀bádàrè ọlọ́run bàbá mi babalọ́lá apọ́stò ọlọ́run ti ń fọ̀n títí di òní tí ó sì máa fọ̀n lẹ́yìn ìgbà táwa ò ní sí mọ́ á àjíǹde àti ìyẹ̀gbọ́ àwọn èèyàn gba ọpẹ́ àmín adájọ́mọ́sí adàgbàmọ́pàròyè oh, ọba tí sọ̀rọ̀ tí sì ń mú ebi ò tiẹ̀ rẹ ni ọ́ dàbí rẹ lágejì títóbi ọlá títóbi agbára títóbi ògo títóbi àánú ah màmá yẹn dàgbà ọpẹ́ bàbá tí ń ru lọ lé yẹn dàgbà ọpẹ́ ah ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń gbé lọ lédà Olúwa gbà ọpẹ́ wa <laughs> nígbà tí mo rò ó. iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo rí pé ó dáa mo rí i pé ó ga mo rí i pé ó ga bàbá. nígbà tí mo rò ó iṣẹ́ ìyanu rẹ láyé mi mo rí i pé ó ga mo rí i pé ó ga mo rí i pé gbà. tá a bá fi gbogbo òní dúpẹ́ ojú bẹ́ẹ̀ torí pé n tó ṣe èmi máa ń wòran ìwọ náà máa ń wòran mà ní èmi ọmọ bó ṣe ń ṣe o kò yé mi o. I don't know how God is performing his wonders o. bàbá òkìní sọ ọmọ pé babalọlá ti wọlé tí ọmọ ní mọ bẹ́ẹ̀. God Kò sí tá a fẹ́ ṣe. There nothing I can do again. ayé mo mọ̀ pé ó ti dé. I know you have arrived God. Ó ti sọ fún mi bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. About fifteen years ago. Nígbà orílẹ̀-èdè ọ̀bá nítumọ̀ mọ́. When this nation is meaningless. Ó máa darí àwọn èèyàn sí ọwọ́ ara sì máa tù wọ́n. I will send many people to you and Wọ́n á sì máa kùnú pọ́njú wọn á máa kùnú wàhálà. goodness. Ìrere mi ó sì máa ti ọwọ́ rẹ rìn and will be. ẹ àwọn tí yóò sì dáa fún wa sì fara kàn mí wọn á bẹ̀ sí pè mí pé move closer to you than call you daddy. tẹ̀sán ti ṣẹ. what your professor has come to pass. sebodo ọwọ́ alájọ wà ní january. we went to odowa together is it not. nígbà tí àwọn bàbá bà ní ọmọkùnrin tí ń kóyàn wá láti kó yìí. when somebody said. yóò mọ̀ pé orí òkè máa lọ́wọ́. don't you know that this mountain is going to be so tall. orí òkè yìí mọ̀ ti ń di mí. this mountain is turning to another thing. kò tó di kò tó di pé gbogbo ayé gbọ́ ẹ̀jẹ̀ á tètè before we do before everybody know let, let us do something. màá sọ fún àwọn èèyàn mu ni. and I now tell people òpin wa tó ń bí. ẹ̀yin bàbá àwa mọ́ ẹ bá ti rẹ́ ayọ̀gbẹ̀tìá ọlọ́run ní gbẹ́ bọ́ òkínní àwọn ọmọ ọlọ́run tó dìde wọ́n ní àwọn fẹ́ gbọ́ bọ́ òkejì gbà tí ìṣe báwa ṣe ń ṣe káàkiri nìyẹn níjọ́ ọba ti mọ̀ pé o ò mọ rere ṣe mọ ìjọ náà ló ti tán ọlẹ́nikẹ́ni tó bá tí ó bá mọ rere tí ò bá ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni àjíǹde àti ìgbà ọpẹ́ wa àsáwọn èèyàn ti sùn gba ọpẹ́ wa wọ́n ló ṣe yìí o àmọ́ rírì rẹ o ah, ọmọ ìjọ tó bá lóun ò ríbi lọ mọ́ bí ọba ti jẹjẹkújẹ bọ̀ kọ́ máa rán ni èmi ò mọ bí tó fẹ́ kọrùn bọ̀ ń bí o twenty five acres làpáta lásán o ìyẹn tá a wà lórí ẹ̀ tá a ti ka àwọn yòókù tó kú o ẹlẹ́dàá gba ọpẹ́ wa níbo làwọn tó sùn yẹn wà olúwa gba ọpẹ́ wa ògo ni forúkọ olúwa o ṣé àná o ṣé òní o ṣé ọjọ́ gbogbo arúgbó ọjọ́ o Amariri rẹ̀ ó ṣe o bàbá àgbà àmọ̀rírì rẹ̀ ó ṣe o àìkú àmọ̀rírì rẹ̀ ó ṣe o bàbá ayérayé ó ṣe o ọ̀dà abẹ́ bára mi ṣe olúwa gba ọpẹ́ wa ọmọ tí ń sàmì yẹn ti sùn olúwa gba ọpẹ́ wa ògo ni forúkọ olúwa gbọpẹ́ gbàyìn wa jésù olúwa wa. Oh. Oh. mo rí ẹnìkan tó kùkú tí ọlọ́run tó kòun àtọlọ́run ó kí hallelujah ńlá oh, ó sì dùn mí o. well it's really painful. àti ẹ̀yin ikọ̀ ọlọ́run ẹ gbàgbọ́ pé alẹ́ tó wá ìran rere bẹ̀rẹ̀. ministers of God that you are here now a good vision has started in your life. ọ̀dà gbogbo ẹ̀dá àlàyé kí hallelujah. ẹ sọ pé tèmi máa dáa jù. tèmi máa dáa jù. mine will be the best. sọ pé gbó ọ̀rẹ́ mi dúró ńgbà tó bá dáa màá mú ọ lọ. my neighbor if it is well with me sọ pé tí n bá tọ̀ gbogbo ayé tán màá wá mú ọ sọ pé ayé mi gbọ́dọ̀ kú òlójú kan. ayé mi gbọ́dọ̀ kú òlójú kan. sọ pé ògo mi ti dé. my glory has arrived. sọ pé ibi mo wọ̀ ẹ́ ni tèmi ti máa dára. ibi mo wọ̀ ẹ́ ni tèmi ti máa dára. ọ̀dà ẹnìkan ṣoṣo tó mọ̀ pé olùwà pé ó lè ṣe ó lè sọ ó lè so lórí kódó lórí rẹ̀ ó yá ká lè lúyà ká o. hallelujah. Amen. Amen. Amen. àmọ́ èyí tá a etí òkun Badagry February ni bọ́yé eléyìí ni àjẹmọ́. I don't know where we, how we are going to compare this camp with the Badagry o. Ohun tí mo sáàmà ni pé. One thing I know is this. Ọlọ́run dé. God has arrived. That's all. Ó ti tán. Bàbá sì ti lóun dé ta lọ́fẹ̀ẹ́ di lọ́wọ́. And if God said as I who is ready to block him. Láàrin lọ́jọ́ wednesday thursday friday. wednesday thursday and friday. èló wọn ti gbà lọ́wọ́ yín. how many have they how much have they collected from eh, you. ẹ dáhùn. and ah, you are not responding. ìwọ kí wọn ti gbowó lọ́wọ́ rẹ̀ náwó báyìí pé a ti gbowó. you know you have collected money from you raise up your hand. àìgbowó lọ títí. we don't collect much money. àwọn tí ọlọ́run bá bọ́ọ̀lù wọn kàn sì ṣe ń tó wù wọn àwọn kan ní ń dábìrì eléyìí tẹ̀ ń wò yìí. see what you are doing some people are performing wonders. ta ló tún máa dábìrì àṣẹ ọjà yìí. who is ready that God will perform wonders in his life. ayé mi máa kú òlójú kan tèmi. ayé mi máa kú òlójú kan tèmi. òdìgbà tá a bá ń fèdè fún àtòkòwò lọ́wọ́ yẹn. no what we prophesy before we collect money from you. ẹni ayé rí ọ̀dà bọ́gbọ́n wó dàlẹ́ ìpín náà ni ọmọ ṣẹ́ lọ́lé. he that his life is miserable if you collect money from me at the end of the day he will be cursing. ṣó gbọ́kàn balẹ̀ ó débi ọ̀fẹ́ dé. relax you get to your destiny ẹ kú ilé ẹ̀yin bàbá bàbá mi ẹ kú ilé o. you my daddy. ẹ ṣe ẹ kú dìde o. well done sir. olúwa máa họ́nà ẹ̀yin gan-an. amen ah, god will honour you. ẹ̀mí mímọ́ máa họ́nà ẹ̀yin gan-an. lọ́kùnrin àti lóbìnrin gbogbo ẹ̀yin ẹ̀yin kọ̀tẹ́ ń bẹ lágbo ẹ báyìí ẹ báyìí. ministers of the congregation begin to wave your hand. ẹ ṣe gẹ kú dìde o. thank you very much for coming. dábàá gbogbo wa máa bọ̀ sókè kò lè gbà wá. if I ask everybody to come to the, to the altar it will not be enough for us. ẹ ṣe báyà ò tiẹ̀ mọ̀ mi rí Jésù ni ó mọ̀. I said it's not necessary for you to know me just know Jesus. má ti má lọ ronú para rẹ lé o. don't go and go home and go and commit suicide o. Oh. ìlérí máa ṣẹ. promise will be fulfilled. sórí kúsẹ́ẹ̀dì tí ń kìdí bọ inú gbọ́kọ̀ọ̀kan ó ti kìdí bọ gbóní. Abẹ́kúta. The crusader "Have entered into the Abẹ́kúta. Iná ń dá lọ báyìí nínú pápá ní Abẹ́kúta. There is a fire going on in the forest. Ó ti fìdí ka Ẹgbẹ́dá. And he has turned he has turned to Ẹgbẹ́dá alone. Nílùú Ìbàdàn bí ó ti wà ní ọlọ́ṣẹ́ ní àbá ètò Ìbàdàn. The crusade is also at ọlọ́ṣẹ́. Ní agbára Ọlọ́run tó ti níbi six acres. By the special grace of God we have another six acres. Ní Èkìtì state. At Èkìtì state. So bí ṣe ń kìdí ìbọn kiri nu Ondo. That is how it is expanding obìnrin bìnrin lẹ́gẹ́lẹ́gẹ́ kan ló ní bàbá ẹ ẹ ní wàhálà. you don't have any problem Oh èmi mo máa kọ́ kàmpù Àbújá wò nídìí màá ra máa bí díẹ̀. building little by little. Ọlọ́run ń ṣiṣẹ́ fúnra rẹ̀. God is performing wonders himself. Àwa kan ń wòran ní o. We are just looking at it. Ibi tẹ́ ẹ wà yìí. Where you are right now. Họ́ọ̀lù àti họ́ọ̀lù jẹ́ ń kọ́ lọ́hùn. The two hall that is under undergoing. August la bẹ̀rẹ̀. started in August eléyìí tí a kọ́ yìí. this month this pupil you are seeing right now. August three la bẹ̀rẹ̀. on the third of August we started. a máa a máa sí lọ́dún yìí. we never believed that we are going to launch this year. bólúwa sọ wípé. but God told me. àwọn ọmọ rẹ ti gbọ́ jákèjádò wọ́n ti ń retí rẹ. your children have had sold worldwide they are expecting you. tí a bá gbọ́ pé orí òkè kan wà tó rà. and if they believe it they heard that it's about one mountain. tí nǹkan bá gbé wọn jẹ́ ń bẹ̀ tọ́ láì lọ yà mímọ́ láti pe bàbá rẹ kó tó yà mímọ́. if anything is bright there you don't. orogbo o tó já wá sí nìyẹn. invite your daddy to come and bless you that bíbí ṣe dẹnu gbó làwọn ọmọ ọlọ́run ti wá ń sun bí. as this place is so foreign people use come here and sleep. ẹ̀yin tẹ́ ẹjọ́ màálù ìtẹ́lẹ̀ weakness ẹ̀ sọ wọ́n báyìí you can witness what has happened in the past. Am I lying? They are indigene. You've been seeing them climb up this place. That is how we have been doing all around. I'm saluting you once more. Ẹ̀yin I congratulate you. I congratulate you for receiving us. Ah. mo sọ fún yín pé ìrí nǹkan kan o. I told you I have not seen anything yet o. ó di January. January you see wonders. bá a ṣe ń rura ẹ wo ṣé ẹ mọ bí a ti darí wá bí. do you know where we come from. ọ̀dọ̀ bàbá kí lorúkọ wọn bàbá babalọlá nílùú wọn kí lorúkọ bẹ̀ odò ọwá la ti darí síbí o. we were at odowa before before we came here. odò ọwá la ti darí bí. all the way from odowa we move here ìrántí ẹ̀ ń wò yìí ló bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìrántí agbára ọlọ́run nígbà ní twenty eight years ago. twenty eight years ago we started this ministry. every year tá a bá ti wọgbó Jésù ló tún di. and every year we enter the forest of Christ. àwọn èèyàn wa ń bọ̀ London Britain Canada káàkiri. people come afar to come and witness. ní January in January. ẹ rí ìrànwọ́. and you will see wonders. ta ni ó pẹ̀lú wọn. who be a ah, ah. particular. tó fẹ́ sá lórílẹ̀‐èdè ni. you want to run away from this nation amen. amen. bàbá ajẹ́lógo tó rí ìran yìí níbi ọdún mẹ́wàá sẹ́yìn pé olúwa sọ pé òun kó àwọn èèyàn lórí òkè káàkiri ó dìgbà tí wọ́n bá pa àwọn èèyàn mọ́ lọ́wọ́ lọ́ọ́ ra ilẹ̀ olúwa ni wọ́n jí wá bọ̀ láàárọ̀ kùkùtù God told lọ wá orí òkè. that you should go and look for a good mountain a big mountain. tíjọ ti ń lọ bíi sixty tá àráyè débẹ̀ ń bolẹ́ tún ń pè lórí òkè bàbá ìmọ̀wọ́ ìrankíran ló ń rí. we have never been there where do we go to. mo rí ìran mo tún yọ sọnù. I saw the vision and I threw it away. ṣùgbọ́n wá sí ìmúṣẹ lónìí ẹ máa pàtẹ́wọ́ fọlọ́run yẹn ẹ máa pàtẹ́wọ́ táwọn ọmọ ọlọ́run ti retí lọ́jọ́ pípẹ́ ẹ máa pa ẹ máa pa fọlọ́run yẹn for fulfilling the dream. Clap your hand very well. Clap your hand very well. Clap your hand. Mi copy èèyàn rárá. Don't copy anybody as you are looking at me o. Oh. Ẹ pa ẹ pàtẹ́wọ́ fẹ́ni tó tóbi jù. A round of applause for God Almighty. Bí bá ṣe dáa fún ọ, bá pàtẹ́wọ́ fún Jésù. The way shall be well with you máa máa pàtẹ́wọ́ ńlá fún Jésù yẹn máa kọ́ máa ó máa ó pé Olúwo ṣe máa ó máa pàtẹ́wọ́ kó máa ó ó ṣe ó ṣe. Say thank you, Jesus. Oshe. Thank you, Jesus. Oshe. Thank you, Jesus. Oshe. Thank you, Jesus. Oshe. Oshe. Bàbá. Ẹ ṣé o. Jésù. kì í jẹun o bàbá. o ṣé o ṣé. ẹ ṣé o Jésù. kí ni ká fi sọ. kọ́ ló ń ṣe. the ministers oh. ò lè mú orí fífọ́ lọ. can go with headache. orí fífọ́ lásán yóò lè mú kúrò. ordinary headache you can never. ṣùgbọ́n ọ̀run wà lókè. but heaven still exists. mo fẹ́ kó kígbe. I want you to shout aloud ohun tí mo máa ń sọ ni pé bọ́ bá wù ọ́. this is what I used to say if you like. o lè yarí pé àmì number one nù family rẹ. you can be boasting that you are number one your family. o sì lè yarí pé no. you can be boasting no. ẹ̀yìn pàpàtà lọ wà. that I will be at the back. èwo lọ fẹ́. which one do you want. iwájú. are you a frontliner. sọ ọmọ pẹ́ ni tí ó síwájú yóò múra díẹ̀. the frontliner will be so serious. ọ̀ oh, down. do you believe that ìgbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ àwọn kan lọ. when were coming some people were sleeping. ẹ wo béèyàn bá fẹ́ sọnù bí ó lè sọnù bí. want to get lost. àpáta yẹn lọ sọ́hun ni ó lè lọ bínú sùn rà. the mountain so extend wide you can go there and go and sleep. nígbà bá mi bá minister ní yídìmù àwọn kan ó sì wà ní títì mọ́ jẹjẹkújẹ. his minister people will be at the road eating. hello. Ah. bọ́ bá wá bọ́ wòlíì tó gba ojú rẹ̀ kí ló tún á kù. and if you now go to the prophet that slap your face what is going to happen. mo fẹ́ kó porúkọ Jésù tó lẹ́kẹ̀ẹ́. I want to call the name of Jesus once. kàn dúpẹ́ pé mo dúpẹ́ pé yẹ kú. just give thanks to God that I, did not die. tí ìran rere fi wá. before this mo ti dúpẹ́ pé ìran rere ni ó ṣe kí ni o ni ó gbé ìran mi dìde ó yá àdúrà ọpẹ́. ní orúkọ Jésù. Lord, I thank you that I did not die that this ministry through this ministry Olúwo ṣé o will be fulfilled. Dúpẹ́ o. Through this ministry Olúwo ṣé. My vision will be fulfilled. I thank you Lord. O jẹ́ kíran mi ó kú. Olúwo ṣé. Ẹ̀mí mọ́ o ṣé. Àjíǹde àti ìyè Olúwo ṣé. Olúwo ṣé. Ayérayé Ọlọ́run àánú o ṣé. Jésù Olúwa wá. Amen. Amen mi sì láìkì àmì yẹn o sàmì tó jù bẹ́ẹ̀ lọ. àmín. sàmì tó le gan. àmín. ṣe rí ngbà tèmi náà wà lóko wa. when I was in, when I was in the village before wọ́n wá mo wá ní gbẹ̀ngbọ̀n mi gbà mo délé iṣẹ́ ìránṣẹ́ àpọ́sù bàbá mi abíára ló jẹ́ mọ̀ pé lẹ́gidí wà ilé tàwa báwa bá ranjú sókè àmọ́ ṣẹ́jú wa ni ṣẹ́jú wa lọ fún òfin mọ́ kọjá lọ lájà. and you will see the outside begin to walk around. mo fẹ́ yàgbẹ́ wọ́n bá ní ìwọ mi kan. and anytime I to escape extent she go into the. mo wá ń fọ́ kan. and I was just touching. sink pé bó láwàá kìdí bọ̀ ń bí. where will I where will I excrete here oníkẹ́nìkan lọ pọn mi wá ní tọ́lẹ́ẹ̀tì mi kíní tí ń gbómi gbóná lọ́ba fàyọ̀ pò gbàtí ọmọ ń pẹ́ lọ́ba fàyọ̀ lọ tú dá sí ẹ́ẹ́ bò ní kílódé ẹni lọ pọn mi wá omi gbóná lọ́dà sí ńlá àwọn ará oko bíi tèmi rèé o ọmọ olódó ọmọ olódó bíi tèmi rèé o ibi àti pọn bẹ́ẹ̀mi náà ṣe mọ̀nù ọ̀pọ̀ nù wa ní ìsìn ló máa yàgbẹ́ kiri wo gbogbo orí òkè pátápátá làwọn áńgẹ́lì ti worí ẹ̀ lọ. on this mountain is filled with the angel right now. so so rí àwọn bọ́ọ̀sì kan tí wọ́n gbé káàkiri. you see some little toilet. ọ̀dà pé méjì wà lè rí àbí àbí. you have two you have méjì wà lè rí àbí méjì wà lọ́rùn sí tó bá ti débẹ̀ yàgbẹ́ bẹ̀ kò sẹ́ni tí ó mú ọ. nobody will arrest you. owó ńlá àwọn èkó wá síbí máa wọ̀rí. don't be don't láàárọ̀ la ìwọ kọ́ ni wọ́n pè wá kó gbẹ̀yìn àti ó gbé ti wà. sọ gbọ́ má yàgbẹ́ kiri má kẹ́kọ̀ọ́rí bọ̀ bìkan ó ejò ní kí ọjẹ́ o àdúrà pé kẹ́ tó di January gbogbo bíi pẹ́pẹ́tà lẹ́ẹ̀ máa rí àpáta yìí ní agbára Ọlọ́run àwọn ọmọ Ọlọ́run ọjọ́ márùn-ún ni wọ́n lò ń bí tiẹ̀ wá ṣe tá a ṣe wọn ọgbà kọ́bọ̀ o wọ́n tún pa màálù jẹ fúnra wọn bẹ̀. mo fẹ́ kó kígbe. I want you to shout aloud ìran rere ò gbọ́dọ̀ kú mọ́ ọ la. good vision must not die in your Ọlọ́run májẹ̀mú la fi ń sọ̀rọ̀. We are talking about God of covenant. Tẹ́nìkan bá dúró fún ayé láti láti májẹ̀mú láéláé tí májẹ̀mú tuntun yẹn sọ̀kalẹ̀. Wọ́n náà ṣe dúró fún ìdílé rẹ. Why not stand for your family? Mo fẹ́ kó kígbe. I want you to shout aloud. A fẹ́ jọ gba àwọn àdúrà kan. We want to render few prayer points. Ṣùgbọ́n kó tó gbàdúrà yẹn. Before you pray. Dúpẹ́ pé o rí Jésù. Give thanks to God you are able to know Jesus. Òbínú sí mi o. You are able to see Jesus. Are you angry with me? Ó ní tí ò bá jẹ́ àwọn tí bàbá mi fẹ́. He said if not for those my God. O lè wá sí ọ̀dọ̀ mi cannot come to me. o tiẹ̀ débi lónìí o o lè jẹ́ mùsùlùmí o lè jẹ́ o lè jẹ́ o lè jẹ́ aláwo o lè ọlọ́run ló mú ọ wá. it is God that brought you here. mo fẹ́ kó o dúpẹ́. I want you to give thanks. ọwọ́ mi rí. that you search me out. o pè mí wá síbí. that you call me out. fún ìdí kan láàlẹ́ yìí. for one reason or the other. àdúrà ọpẹ́. orúkọ jésù. o ṣé. ọlọ́run àdúrà. dúpẹ́ o. olúwo ṣé. dúpẹ́ gan-an. olúwo ṣé torí pàṣẹ àánú yìí dúró torí pàṣẹ dúpẹ́ gan. àánú yìí dúró torí pàṣẹ dúpẹ́ o torí pàṣẹ o dúpẹ́ o torí pàṣẹ dúpẹ́ o o. àánú òye ìdúró. jésù olúwa wà. àmín. ṣé orí ọpẹ́ kẹta rèé. this is the top prayer point. thanksgiving. fọkẹ́ balẹ̀. I want you to relax. sórí tó ń wò yìí. what you are looking at right now. àwọn èèyàn ọlọ́run bẹ́ẹ̀ bí. there are some children of God here.